Eh, I'm máa tó nǹkan bíi five kì í tó close yeah ẹ má wọrí. Ah. bàbá ọyọ ah, ọ̀rẹ́ mi. má pè padà má pè padà. ọ̀rẹ́ mi bóni ah. ọmọ tọjọ mẹ́ta. ìwọ náà aṣọ obì wò. Ah. múra. èé wọn ga o. àbúrò bó ṣe fìtì yìí. ó dúró orin láyé akérè tó wa kanlẹ̀. lólè kanlẹ̀ ọkà mẹ́rin lè àti ìyàwó mi rà àwọn apẹ̀lẹ́. ẹ pèsè àwọn ọmọ lágbára. <laughs> ìyàwó ẹ̀ Eh, gẹ́jọ́ gan ni à ń ṣe wedding gan Ah. <laughs> next year a máa wedding wa. wedding yẹn next year o tẹ̀sán e, e, èmi máa ti bẹ̀rẹ̀ sí ta ló tún máa ṣe bẹ̀rẹ̀ sí tẹ́lẹ̀ ah, ah, ìwọ bẹ́ẹ̀ tó wọ́n máa sọ ní wíkẹ́ wíkẹ́. sórí mo fọrọṣẹ́ láti pe àwọn èèyàn àwọn èèyàn ńláńlá bíi tiwa máa pe bàbá Láríyá bàbá Kàmọ́ máa pe Hussein máa pe Kàmọ́ stéètì tó pàtàkì jùlọ máa mi sọ pé mo wá eré rí mo láyé sáà máa ń dọ̀ eh? eh. mi ò ṣe wedding mọ́ wàá lọ pé erékeré wá. àmọ́ náà wà àmọ́ àwọn nípa pèsè náà gún wọlé. nísùrù kí erékeré kọ́ lọ sọ ìyàwó mi nu báàgì ó bí ìyàwó mi gbé lọ mi ì ṣe mọ́ mi ì ṣe wẹ́dì mọ́. àkílódé àníbi ò ṣe wẹ́dì mọ́ kí wọ́n náà gbọ́ bó ti ń sọ̀rọ̀. ìṣe ayé lè jí ìyàwó ẹgbẹ́. mi ì ṣe mi ì mọ́ erékeré wàá lọ pé erékeré wá kọ́ wá mi ṣe mi. wá bàbá rẹ wá yóò lè tó bẹ́ẹ̀ ni. ó lè jù sọ ìyàwó mi sínú báàgì kó díyàwó mi gbé lọ. ẹ lè díyàwó ẹgbẹ́ ìwẹ́dì mama mo ní mi ò ṣe màá fi mí lẹ̀ kí ló dé. Ah, ah, erékeré erékeré.